n ó kì ọ́ bí ológun ẹrú o n ó kì ọ́ bí ẹlẹ́gbẹ̀rún ìwọ̀fà happy birthday to you pa olùdọ̀tún báyẹ̀wù jacobs ọmọ ọlọ́jọ́ ìbí ọdún pa paolu jacobs ẹ̀yin ni mò ń ké sí o open television naija ló ní máa kì ọ́ ló ní ìtún máa kì ọ́ olówó orí ọkọ̀ jọkẹ́ sífà aya rere lọ́dẹ̀dẹ̀ happy birthday to you Paulu Jacobs Baba dada mami Jọkẹ́ Silva ló inspire mi kí n tún máa kí ọ oríire ọjọ́ ìbí Jacobs o oh. bàbá Jacobs ìwọ ni mò ń ké sí o baba Olúsọjí Jacobs ìwọ náà ni mò ń kí olówó orí ọkọ Jọkẹ Silva àwòkọ́ṣe ayarere ọkọ ó yá jẹ́ ń sáré kí ọ kí n kí ọ relé bàbá rẹ tó bí ọlọ́mọ ẹ̀gbá aláké ni ọ o olùdọ̀tún báyẹ̀wò jacobs ọmọ lísàbí agbóǹgbò àkàlà ọmọ erin jogún ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé ọmọ àbàtà àbútú ọlọ́rọ̀ ọmọ olùgbọ́njọbí ni wọ́n ń korí kì í lè bàbá tó bí ọlọ́mọ olú jacobs ooo yùmùyùmùyùmùyùmù lóró òǹkẹ́ nílé bàbá tó bí ọlọ́mọ yùmùyùmù lóró ń ké nílé bàbá rẹ̀ ọmọ orò tí pagi tí pọ̀pẹ́ ọmọ olúgbọ́n ìyẹn kọ́mọ tiẹ̀ sábẹ́ ewé àrẹ̀sàgbọ́n ìyẹn kọ́mọ tiẹ̀ sẹ́bà ọ̀nà bàbá tiyín ló gbọ́n tó kọ́mọ tiẹ̀ sábẹ́ olúmọ olú jacobs o ará akéníyàn o. akémàjò méjì ọmọ àjọgbẹrú màmá àjọgbẹkọ ẹrú ní sinmi ẹkọ kì í mọ sí ènìyàn o ọmọ ọlọ́kà mẹ́rìndínlógún ni ọ́ ọmọ bó bá lè peku kó peku bó bá lè pẹja pààrọ̀ gidigba tí bẹ lálẹ́ odò kó pa á ìgangan tí ń bẹ nú ẹ̀ lẹ́yìn ò gbọ́dọ̀ bá jẹ ọba márùn ní jẹ nílé bàbá rẹ̀ olúbara ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni àgùrá ọba ni olówó òdùrú ọba ni alákí ẹ̀gbá ń kọ́ o bàbá kú ń bẹ láàfin lálàáfíà ara torí ọba ni olú jacobs ó yá kí ló dénà mo ní kẹ́ ẹ wá foròhìn hàn mí lọ́jọ́ sí ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàmẹ́nì mo gúnyán lẹ́bẹ̀ o mo tún ro ká mẹ́rin jọ̀jọ̀ kàkà kẹ́ ẹ̀ fòrò yìí hàn mí pẹlẹbẹ igi ìní bàbá yín gbélé mi lọ́wọ́ ó tún dẹ lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ Ẹ̀gbá Aláké mo ní kẹ́ ẹ wá fòrò ìwọ̀n mi o bàbá yín tún ní kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàmẹ̀nì jọ̀jọ̀ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàmẹ̀nì jọ̀jọ̀ pẹlẹbẹ igi ni bàbá yín gbélé mi lọ́wọ́ ó tún wá dẹ́lẹ́ kẹta ìwẹ̀wẹ̀ mo ní kẹ́ ẹ wá fòrò ìhàn mi o ẹ̀ṣẹ̀ tún ní gúnyán lẹ́bẹ́ kí n ro kàmẹ̀nì jọ̀jọ̀ Olú Jacobs mo màmá tún gúnyán lẹ́bẹ́ o mo tún ro kàmẹ̀nì jọ̀jọ̀ kàkà kẹ́ ẹ fòrò ìhàn mi pẹlẹbẹ igi ni bàbá yín màmá tún gbélé mi lọ́wọ́ ọ̀rọ̀ ọ̀hún wá dàbí ìgbà tó ń sọ pé ṣé you dey whine me ni ni ni ni ni ni ni ni ẹni ọ̀tá pèrò pé kán sọwọ́ ẹ̀ délẹ̀ pépélé pípélé ni bàbá tún ń pélé sí i ó ṣẹ̀ṣẹ̀ wá ń yé mi ni wípé yúnmúyúnmú lóró ń dún o yúnmúyúnmú lóró ń kun nílé bàbá rẹ tó bí ọmọ lọ́mọ yúnmúyúnmú lóró ń ké ẹ̀yin lọ́mọ orò tí pagi tí pọpẹ ọmọ orò tí pagbàgùdá ni wọ́n ń kì í nílé bàbá rẹ tó bí ọlọ́mọ happy eighty second birthday to you oh, pa olú jacobs ọmọ wọn nílùú ẹ̀gbá aláké. Hey, what's up, what's up, ladies Nigeria? This is your two-sided witty Wendy, and I'm here to tell you to keep watching OTV. Thanks for watching OTV.